Hmm, ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ ti gbọ́ wípé hmm, mà tún ti ṣẹlẹ̀ o ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ọ̀dẹ̀ òdùnbí hmm, níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa o etí tẹ́ ẹ fi gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láò máa wá o ẹ̀yin náà láò máa bá ikú báyìí kò ní wàá gbéṣe o now ìròyìn ní yàjóyàjó kan ni mo sáré mú wá fún yín yìí o ìròyìn tó jẹ́ wípé hmm, ó pàkásọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti jí kíni ó ti ń di gòbé o oníkálukú ti ń gbéná wojú bàbá hmm, ẹ máa gbọ́ ìròyìn bó ṣe lọ you bought presidential car for nine hundred and ninety-five million but wants Nigerians to endure hunger hardship hmm. Charlie Boy slams president tinubu ṣé ti rí o ṣé ti gbọ́ ṣé ti ráyè ẹ̀yin ènìyàn mi tó bá yá wọn a máa sọ wípé bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá yá wọn máa kígbe bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá ò ti ṣe kíni bàbá ò ti lò ju ọdún kan lọ wọ́n sọ wípé bàbá tinubu lọ ra mọ́tò twenty mọ́tò presidential mọ́tò tí ó jẹ́ pé wọ́n fi ń gbé president tí wọ́n fi ń gbé bàbá nìkan lásán ìyẹn is nine hundred and ninety-five million naira ó wá bọ́ta ó wá ń pariwo pé kí gbogbo ọmọ nàìjíríà kó máa endure pé kó máa ní ìfaradà hmm. bàbá wa ń bọ́ta pé kí gbogbo ọmọ nàìjíríà kó máa ní ìrọ́jú hmm. ó bọ́ta ó ní pé kó máa farada ìyà yìí lọ síbẹ̀síbẹ̀ kò sí ojútùú Hmm. but ká má farada yà lọ ká má farada yà lọ bàbá tẹ̀sí ná iná àpà èmi kọ́ ni mo sọ o èmi kọ́ ni mo sọ o bàbá ṣálíbọ̀ì ní o gbogbo alamamọ ṣálíbọ̀ì dáadáa ṣálíbọ̀ì hmm. ló jáde o tó jáde wá sọ̀rọ̀ sí bàbá wípé nígbà tí bàbá ra mọ́tò nine hundred and ninety five million tó máa sọ pé kí ìlú máa farada kí ló ń farada a sọ wípé kó o sọ̀rọ̀ ìṣòro nàìjíríà ṣe ló tún kówó ra mọ́tò à ọ̀gá o ṣe mọ̀ pé lẹ́nu pé bàbá bàbá ti wà yìí bàbá ti ní private jet tiẹ̀ lọ́tọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ bàbá ní private jet sí tiwọn wọ́n ní ìyẹn ní ọ̀tọ̀ lẹ́nu pé bàbá wà yìí bàbá ní private jet tiẹ̀ lọ́tọ̀ tó dẹ̀ jẹ́ wípé wọ́n rà fún Shettima ẹ̀yìn ẹ̀wẹ̀ àti sọ pé ebi ń pa wá lórílẹ̀‐èdè ẹ wo nǹkan táwọn ìjọba wa ń ṣe ṣé ọ̀dájú làwọn ènìyàn yìí ni ìlú ń kígbe bí kò sówó kò sóúnjẹ ẹ wo nǹkan tí ìjọba ẹ wo nǹkan tí ààrẹ tún lọ rà nine hundred and ninety five million ẹ̀yin èèyàn mi five million péré ló dín tó máa fi wọ one billion kí ló dé lórí mọ́tò mọ́tò kan owó tó jẹ́ pé ó tó kí ah, ẹ wo ṣe rí wípé yorùbá nation wa ṣe rí pé ìdí tá a fi ń pariwo òmìnira ilẹ̀ yorùbá lélẹ̀ ṣe rí ìdí tá a fi sọ wípé a fẹ́ pín nítorí wípé kí ni ẹ wò bí mo ṣe ń rí fídíò yẹn ó bí mo ṣe ń rí kíni ó ń bí mi nítorí pé báwo ni ẹjọ kí ló fẹ́ wà ṣojú ọ̀nà yìí náà lọ ni ṣojú ọ̀nà yìí lọ ni gbèsè láti jẹ China yìí o ṣe abẹ́ẹ̀ ti mọ̀ ẹ̀ẹ́n mo mọ̀ pé ẹ lè ti máa máa gbọ́ díẹ̀ díẹ̀ China ẹ mọ̀ pé China ti ta Nàìjíríà náà tẹ́lẹ̀ ó kọ́kọ́ tà wá lóko wọ́n ti gbé wa sórí ebay wípé gbàǹjo gbàǹjo ẹni mú kíni any price ẹ wá mú tiyín. a rí rònú ìyẹn rò a ò rí rònú ìyẹn sọf Fúlàní jáde Fúlàní ń pa wá wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n lórí ilẹ̀ bàbá wa wọn ò rí ìyẹn sọf àfi kí wọ́n máa lọ ra kíni wọ́n kọ́ ra jet wọ́n kọ́ ra plane presidential jet presidential náà sí presidential car nígbà tí presidential car ti wọ́ ti nine hundred and ninety-five million ẹ jọ èló wà ní presidential jet hmm, ìyẹn á máa wọ́ ti twenty something or one fifty billion kí ló dé kí ló dé owó tó jẹ́ kó fi tún àwọn kó fi tún ìlú ṣe òun rèé owó tó jẹ́ pé jẹ́ kó fi kó fi ṣàǹfààní fún ìlú wọ́n fi ṣe kí ni wọ́n fi ń ra nǹkan fúnra wọn wọ́n á fi ń tákà fúnra wọn nàdẹ̀ pariwo pé a ní ìjọba ẹ wo ẹ̀yin ènìyàn mi mo ti sọ mo máa ń sọ pé I feel pity for people who believe in Baba Tinubu regime pé ah is a messiah na láàyè o wọ́n ti scam yín o there is nothing like messiah anywhere because Baba Tinubu is not coming to do anything he is just coming to come and chop and go àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀tọ̀ lọ́kọ́kọ́ ra yacht tẹ́ bá gbọ́ dáadáa ẹ máa rí pé bàbá ra yacht fún fún ìyàwó náà hmm. ẹwẹ́ ẹ̀yin ènìyàn mi ṣe rí yorùbá nation wa la fẹ́ ìjà òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ ordinary office bàbá lásán ordinary office wọ́n fi ten million naira wọ́n fi ń ra kọ̀ǹpútà kí ló dé wọ́n dẹ̀ sọ wípé bàbá ò ti lò ju ọdún kan ṣó dìgbà tí bàbá bá jẹ nàìjíríà àrùn kẹ́ tó mọ̀ pé bàbá ò ṣe kankan mọ́ báyìí nígbà tí bàbá fi ten million ten million naira ni o ni bàbá fi ra kọ̀ǹpútà sí inú ọ́fíìsì ẹjọ́ kí ló ń kakuléètì ṣé lórí ogun ayé yìí náà kí ló ń kakuléètì ogun nàìjíríà ò dẹ̀ reduce ebi dẹ̀ ṣe ń pa àwọn èèyàn bàbá dẹ̀ ṣe ń gbèsè owó lọ. Ah àwọn ẹ̀yin ènìyàn mi Yorùbá nation wà láfẹ́ ìjọ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ẹ̀yin èèyàn mi ẹ jí ẹ jí ẹ jẹ́ á dìde ẹ jẹ́ á dìde èyí tó mú wa lẹ́rú ti tó èyí tó mú wa nígan ti tó má fòkó mi dáná ọjọ́ kan là á kọ̀ àṣemọ́ sẹ́ẹ̀ àṣemọ́ nítorí pé kí ni a fẹ́ dìde a fẹ́ dá wà a nígbà tí bàbá waste owó tí bàbá ṣe now ọdún kan fifteen months lélẹ́yìí right ó yẹ wá ṣe tó bá máa wá fi wá wọ two years nǹkan hmm. tó bá máa fi wọ four years tẹ́nu kọ̀ọ̀kan ọdún ah! náà ṣèbí ṣáná ti kọ́kọ́ gbé fọ́sẹ̀ lé wa lórí àfàìmọ̀ kó má jẹ́ scrap ló máa padà ta nàìjíríà last bet kí wọ́n tó ta àgbọ́dọ̀ gba òmìnira wa kó má bàa wà á ti mọ̀ pé gbèsè tí gbogbo wa jẹ ni ẹ wo ẹ jẹ́ kó ní ká ẹ jẹ́ kó pín orílẹ̀-èdè kó ní kálukú lọ yorùbá nation wọn la fẹ́ ẹ wo ìjà òmìnira ilẹ̀ yorùbá ló ṣe kókó ẹ jẹ́ kó ní kálukú lọ after all 1914 amalgamation shall stop so everybody have right to live anytime they want moreover we still even spent another ten years on top àtúnfin yẹn ṣe jára fún wọn for them to know that we know our rights we are done ẹ wẹ èèyàn mi níbikíbi tẹ́ ẹ bá wà nílé lóko ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó lọ káàkiri sí gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé we are done we are going we want our freedom tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ìrì ẹ̀wọ̀ ẹ bá mi share èèyàn mi ẹ bá mi like ẹ bá mi tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ jẹ́ kó yí àwọn ènìyàn nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé Yorùbá nation la fẹ́ ẹ jẹ́ kó yí wọn pé Yorùbá nation ló lè ṣe ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún in as much as possible my people, as far as this country dey concerned na yoruba nation we want you no retreat no surrender la fi ń fi àsìkò ìdágbére fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé la fi ń sọ